الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أستغفر وبا لا نجل أترى يكاتي لفوال الفاوى أقبى الفاوى النبي ومحمد صلى الله عليه وسلم ìṣẹ́lọ́n kó bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ a ń tẹ́lọ́ wọn bá kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa tó gbà wa jẹ́ máa lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà olùmọ̀tà sàánú èyí wa kó látara kìámà kí látà fi ń ṣe lánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní náà sì àdìhíyà wal afkar bí afáwa abdulrazak ibn abdulmohsen albadar kọlọba sàfẹ́rẹ́ sàrẹ́ ìtọ́numá fọ́tì lábẹ́rẹ́ láàárọ̀ yìí معنى تسبيح اتما تسبيح ìjọba lọ́lọ́ ìwájú rẹ̀ pé ọmọ tẹ̀sí ẹ̀sùwá tá a máa ń búra lẹ́wọ̀n náà ń tẹ̀sí bẹ́ẹ̀ ni ó kọ sílẹ̀ ìjọ ni mo tó dá dá máa fi ṣe àfọ̀mọ́ tó máa tẹ̀sí náà ni ìṣe àfọ̀mọ́ tó bá ní ìjà mi ṣe màmá ọdún tó fọwọ́ pẹ̀lú akókò tó bá ti gbà tó gbà lára bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí kí wọ́n ti tẹ̀sí fún wa máa na àtẹ̀sí bẹ́ẹ̀ لا ريب أن التصحيح يعد من أصول مهمة kùsí méjì ń bẹ́ẹ̀ pé ìsàfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba ń káàkà fún inú àwọn ìkìlẹ̀ islam tó ṣe pàtàkì ní wà oṣooṣun mutabayyana àtàwọn foundation sáàmà mọ̀ nǹkan lé lórí ni àtàbí yamtana alayha mu'akkada tó bí ma yata'allaq bi ma'rifati Allah rabbi tabaraka wa ta'ala wa asma'ihi wọ̀fẹ̀fẹ́àtì ìṣẹ́ pé àwọn fọ́ndíṣẹ́ iná láàmà máa dí ọkà wa gbogbo wa lé lórí nítorí súnmọ́ mímọ́ ọlọ́run ọba dẹ́dà ọba tó gbogbo ògo ni fún ọba síbi jùlọ nípa orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ ìdílmọ̀ takàdá ti asmáì wọ̀fẹ̀fẹ́àtì yẹ kúmọ̀ àlà àtìlẹ́yìn àzìmẹ́yìn torí gbogbo ẹni tí ọba máa gbọ́n kọ́ ọlọ́run ọba ọ̀pọ̀kúnmọ̀ ala àtúlé ìlẹ́dá ní lórí òkú méjì àwọn kọ̀ndíṣẹ̀ méjì alìmẹ́jì tó bí àtàkìyẹ́ ní ìtọba yìí lẹ́yìn tó kí àwọn náà ní kọ̀ndíṣẹ̀ dáàmà lé lórí kuma àtàkì ṣe fáàtì bí latinfail mo náà ní gbogbo ìròyìn tó kọ́ yàrá rẹ̀ tó ti wọ́n wọ́n wọ́n fi wúyọ ọwọ́ ẹnìkan kan náà ọwọ́ dénìyà ọgbọ́n náà rínà rínà ojú wo ni ah, ó di ọbílá àti fíl ó di wọ̀tẹ̀lẹ́ lọ àìsíṣà bá a makaloka bílá tààtìl lẹ́yìn náà má fi ọwọ́ ọlọ́wọ́ bá wé kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ má sì hákò fún ọlọ́wọ́ pé kò sí à ọlọ́wọ́ fẹ́ fọwọ́ ni kò só pé ó tọ́jú irú àwọn mọ̀tíbílà àtàwọn aṣàríyà ayàtò wọn kùránì yìí ní sọ́dọ̀ fàtẹ̀ pé yẹ́dùnlá ìfọ́ka èdè yìí pé ọwọ́ ọlọ́wà lórí ọwọ́ wọn wọ́n ni yẹ́dùnlá ìbẹ̀wọ̀n ayé kúdùrọ̀tùlá àbúrò ọlọ́wà lọ wọ́n ni yẹ́dù yẹ́dù àmàrú yẹ́dù ni látẹ̀mfìl bìrìgẹ́rì tẹ̀mfìl wọ́n látàfìl ó ní wa ìwà wáwo ni àmàrò ẹ̀ ilé yìí ni ìsinmi fún gbogbo àfáà súnà ilé yìí náà ni imam malik rahimahullah ó yẹ ṣe tó fi nísìmí náà kọ́ bá a kẹ́ wọn àwọn wọ̀nyí rẹ̀ ní àwọn náà láàkọ́ sí láti gúrẹ̀ tó fi ayọ̀ nìkan wọlé wá bá imam malik ni imam malik aya qur'an zai pé arrahmanu alal arshi sawa mo lọ́ka ṣubú mi ó ní arrahman gbogbo àwọn àgbọ́lọ́ jẹ́ arrahman alárùsù gbogbo alamọ̀ nǹkan tí ń jẹ́ ìtẹ́ ọlá ìtẹ́wọ̀ gbogbo ní ọmọ pé ogun wà ní àwọn sí ọlọ́wọ́ bá tẹ̀gbẹ̀ lélẹ̀ ni púpọ̀ ìsinmi mọ̀jú àmọ́ ń gbọ́dá àrọ́ lọ́wọ́ wárí ní àmọ́ fẹ́ mọ̀ pé ìgbẹ́lọ́lọ́wọ́ fi nílẹ̀ àà a ní ìmọ̀ ń pa rẹ̀ ẹgbẹ̀mọ̀ ẹgbẹ̀jáde ní ó fi sílẹ̀ ìdí ìmọ̀ ń pa rẹ̀ kí sọ ẹgbẹ̀jáde eléyìí Islam ó di límìtì tó bá mà lámà sójú bá mà kò sí wàhálà ń bẹ̀ ọlọ́mọdé àtúrọ̀ yìí wa. naam àtẹ̀síbí huwa tẹ̀nzí mo náà ní ìsìn àkọ́mọ́ ìsìn àkọ́mọ́ wọ́n àtúnà ábí kálmà mi sábàá wọ́n wà bọ́ọ̀lù náà ní kéèyàn tẹ́lẹ̀ sí nìkan kéèyàn jìnnà. قال الازهري أصاب الازهري في تهذيب اللقة مما وتلك اللقة لماذا تنزيه الله من السوء wọn náà ní gbọ́dọ̀ jùlọ sí gbogbo ní jáburú gbogbo ní jáburú kò sí kọ́lọ́mọ̀ bá sàánà wọ́n sàánà bá éèdù hó ànùhó ìgbéjì náà sí tìfẹ́tìfẹ́ àbáyáka tẹ̀síbí hó wọn náà ní sàkọ́mọ́ fọ́lọ́mọ̀ bá bá éèdù hí ní kọ́wọ́lẹ̀ ká ilé náà gbólóhùn sí sàbáhà tó ti àl bọ́ wọn nulẹ̀ lọ وكل في فلك يسبحون àwọn ìràwọ̀ yẹn ń kálukú wà nù fẹ́làkẹ̀ ọ́bìtì tí wọ́n lọ tó ń bọ̀ tó dínà kàzáàríkà kọ́ọ̀lù ìsáàbìhá ti sábìhá àwọn tí wọ́n sọ tó dínà lọ́n nínú àwọn màláìkà tasbihu nínú ìṣàfọ̀mọ́yì wà ìlú kíyàn gidi na tọ́lọ́wọ́ ba kíyàn mọ́tò mọ́lọ́wọ́ ba rárá wa tanzi'u rabbu subhanahu wa ta'ala an yusri ìsìnkú mọ́lọ́wọ́ ba kú gbogbo ohun jíjẹ́ aburú wa amma la yaliqu bi ní gbogbo tọ́lọ́wọ́ ba wa aku tasbih lillah inda al-arab ìpìlẹ̀ ìsàfọ̀mọ́ fọ́lọ́wọ́ ba lọ́dọ̀ àwọn lárúbáwá tanzi'u lahu min idafati ma laysa min sifati ilayhi òun náà ni kíyàn ìsàfọ̀mọ́ fọ́lọ́wọ́ ba kí ọ̀tọ́ sọ́lọ́wọ́ ba حوري كي يروي لوبا وتبريتي وتبريت لا من ذلك كي يسكا كما ليه ثم تفكي في لوبا كما كي لوبا ابو غوري آية هيك وفايت مسلم تحمى وفايت مسلمنا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله آية متعني آية متعني وفايت مسلم تحمى ويكميو ní sọ̀rọ̀ bá lọ ní subhana ọgbìn agbálùkù yóò máa yín lè bẹ́ẹ̀ ni àyà kan tó òkú kan nínú àwọn òkú tí yọ lọ́ọ̀bà ni nígbà wípé subhana rabbik náà ni fọ́lọ́ ọba ọgbìlà ìzà ọgbìlà gbogbo agbára tẹ̀lé àmà gbogbo sọ́ọ̀tẹ̀ bá sọ́ọ̀tẹ̀ ọba ọlọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo sọ́ọ̀tẹ̀ bá sọ́ọ̀tẹ̀ ọba ọlọ́run jù gbogbo sọ́ọ̀tẹ̀ yẹn lọ kò sí lórí ìbẹ̀rù lórí ọlọ́ọ̀bà tó tẹ̀ ọlọ́ọ̀bà ju àmà ẹ̀sẹ̀ fóònù والسلام على المرسلين على أسأل الله قبضان نبي الله وتوجه الحمد لله رب العالمين ni sábà bá gbogbo ẹ̀dá mo máa ń wọ sórí àyà yìí ó wà so simple wọ́n yẹ kí mo máa kọ́ sílẹ̀ tí mo sì ní wọ́n yẹ kí mo sì fẹ́ fẹ́ máa àyà yìí ó di yé wa wọ́n náà lọ́wọ́ sọ́kọ́ kàbí wọ́n lọ́dọ̀ ààbò máa na fi tẹ̀sílẹ̀ tẹ̀sílẹ̀ yìí ìtumọ̀ yìí wá nínú ìtumọ̀ ìṣàkómọ́bọ́nà ọba في حديث يرفع إلى النبي صلى الله عليه وسلم في حديث كان لا يقيون بي صلى الله عليه وسلم إلا أن في إسناده كلاما إلا أن في إسناده كلاما أمرهم بن بإسناده كيف تمينوه ها كيف تمينوه ها ولكيفني حديثه وتطلب إلى صوت أما أن في إسناده كلاما ها كيف تمينوه ó ní ààyè ó ní ààyè bí ìsinádìí rẹ̀ ọ̀nà mélòó ni àti ìsinádìí mẹ́lá ààyè bí ìsinádìí rẹ̀ ẹ́ ọ̀nà márùn ó bí wa máa fẹ́ àmú wa ní káàrà ń fà níbẹ̀ ó ní àǹfààní rẹ̀ bí àdìsí ọ̀yí mo sọ fún ibi gbogbo ẹlẹ́ka ọ̀dẹ́m àwọn àgbẹ̀jọ́ pé kìlẹ̀ kíkọ́ ní kẹ́ẹ̀sì kankan ni ó bí إلا في أن في إسناده كني كلاما روى حاكم في المزدرك أنا عبد الرحمن بن حماد سنة عف بن سليمان سنة طلحة ابن يحيى سنة يحيى طلحة بن يحيى ابن طلحة عن أبيه عن طلحة عن عبيد الله رضي الله عنه قال دعت رسول الله صلى الله عليه وسلم أن تكثير سبحان الله وقالت إنا وبيد الله ونمو مبلوج سلام كلمة ما سبحان الله فقال هو تنزيء الله عن كل سوء هنا جنة يتبو زمان جابو الدنيا يابو ما بلوج ما بلوج ما قال حاكم صحيح أن الإسناد إمام حكم أبو عزيز وتقول إسهل يتبع صحيح وشيء لم يخرجاه ربو هالات مثل أبو وأطبعوا الذهبي في تلخيصه نعم وإن كان حاكم الصحيح والإسناد إمام حاكم لي إسناد يعديث لي ده ولم يخرجوه فجيبوا هالات مثل أبو وأطبعوا تأطبعوا الذهبي في تلخيصه في المستدرك إمام الذهبي نعم ولا يوالو المستدرك بقول بل يم يسيح فإن طلع منكر عظيم طلع سوى من إسناده حديث قوني قال بهاري أص واهم الحديث إمام بهاري قال عصر كتاي حديث أسلية بيأتبه وعبد الرحمن أبو عاف قال أبو حاتم منكر موضوع أنه حديث تقومون الحيوان بحديث يعني روي حديث من وجه آخر مرسلا أم حديث قالونا مين مرسل نور الدين بن مرسل نور الدين بن مرسل يعني وروي حديث من وجه آخر مرسلا ها مرسل هاي أها. yaba ma kọ ma mama mama ẹẹ kini mori tẹmẹ bi lọọre ìlẹgbẹ bolo wa wọn kiri wọn sẹn bí bolo àgbà máa sọ fún wọn wọn gbọ́n gbọ́n gbọ́n kini mori sẹn ìlẹgbẹ kini dájọ rẹ fa kini mori sẹn. Thank you káì àníbi tábì sọ pé àníbi sọ pé ìwọ tábì ọ̀dẹ̀ lánàbí ìlójú rí kúrò lọ́dọ̀ bá àníbi sọ pé wọ́n ti dá akọ ẹni tó bọ́ lẹ́nu lẹ́nu rẹ̀ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni christian ni ọlọ́run bá fọ̀rọ̀ very important àbúrò ní sọ̀jú báyìí lọ́dún yẹ ọmọ ẹ̀kọ́ wọ́n tó ń kàkírà yẹn ti yẹ ọ̀nà ni rọwà àbíyèsí mi wọ́n di àkàbùrù sẹ́lẹ̀ ó parí ìtúsílẹ̀ ọ̀yọ́ kó yọ yíyọ tó kí ni àdísì yìí o tábìrì lọ́sọ̀ pé ànẹ́bì fún wípé ìwọ tábìrì dẹ̀ ni ò rí ànẹ́bì rí bọ́lá fẹ́ bọ̀rọ̀ ẹ̀ wọlé ó di yé dàm ورد في هذا المعنى آثار عديدة عن سلف عن السلف رحمه الله ثم يدي وامي وقلقه إلا هو سلف هو باكب بما روى جملة منها تبراني روى إمام تبراني تبري إمام تبري تبري تبري تبري تبري الطبراني في كتابة في إمام الطبراني إنه تأتي الدعاء يقول الدعاء في كتاب التفسير سبحان الله من تقولوا سبحان الله ممن يكون وغيرهما من أهل العلم أتعلمين يتكون تبارياتي تبراني إنه نما منها مني ما جاء عن ابن عباس رضي الله عنهما جاء رجل سيدنا عبد الله بن عباس رضي الله عنه قال سبحان الله بلو ممن يفولون وبا تنزيل الله عز وجل عن كل سوء ونحن يفتمولون وبا تنكذلو دوك بني يبرو هل صبرون وكذلو وبا قلو وبا قلو الله بني صبرو الله بني صبر أبوك وبا أجدي لله وبا سبحانه وتعالى أدوى وعبد أنا عبد الله بن بريدة قال أن رجلا سأل عليا رضي الله عنه سبحان الله فقال عظيم جلال جلال الله wọ́n bí lọ sí nàálì kírísìmọ̀ subhanallah wọ́n ni gbígbé tóbi ọlọ́ọ̀lọ́n gbígbé ọlọ́ọ̀lọ́n tóbi subhanallah ta'ala dáa mujahid anna okala alìbọ̀lọ́ lọ sí mujahid báyìí pé tasbihu in kafafi láì an kullu shay náà ni ìtì ọláyí kọlọ́ọ̀ bá ní gbogbo yaburu ẹ̀kọ́ bá fi yaburu yẹn kan náà في النهاية أي تنزيهي وتقدسه بيجنا سيبقون تجاه أجبي أتتكم ما يكون به وعن ميمون بن مهران ثم لا ترى ميمون وما مهران قال سبحان الله قلوا سبحان الله اسم يعظم الله به ورقا كان يتاتم بي تبي ويحشى ويحشى عن بيئي أن يتاتم بي ولون تبي نتبقوش اندي أبني عبرو عن أبي عبيدة معمر بن مثنى قال سبحان الله قلوا سبحان الله تنزيه الله بقدريته هنا يعني استفهمه هنا وبا أتبديج نسيب بنت جايب وعن محمد ابن عن عائشة ابن عائشة رضي الله عنها قال تقول رب تقول العرب أولا بقى ما صنعي دي أو إذا أنكرت الفئه وعازمتها كما قلت لنا يتم وني سبحان الله سبحان الله لما نفعله بعض كأنه تنزيع الله عن كل سوء إقباله دي مدين جابرو لا ينبغي أن يوسف به في سكي شو يكفي كان يتسلو الله أبو ولا آثار في هذا مانا عن السلف كثير أما تواد ما يي لدو الله إنت ولا ربما أقول لدو الله سلف ولا مدافر ولا الله ونقل الزهري في كتابه تعذيب اللغة أفاوى الزهري هو نقل تنقل يقوني قايد الأرباوة عن غير واحد من الأئمة اللغة كيف كمان ومعفو اللغة تسير سبحانه تسبيه ثم أنتم يقولون أصحاب بمعنى السابق ولا تتمنى سواجه وكان هو معنى معنا أقدر إتمنى بوضع تبارك وتعالى ìgbé ọlọ́wọ́ bá jìnà sí títí tó ga jùlọ an yẹ kó wọn alá umasalan kọ́nà tó kìí kẹjọlọ kàní kẹjọ ẹni kẹjọlọ ọba ó di àwọn sharik àgbórogún àwọn dídùn àbí alátìjọ àwọn dídùn àbí ẹni kejì ó di wọn lọ pé buhari nìkan nídùn rẹ ni gọ́ọ̀dẹ̀ntì gbìnrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọ ọlọ́wọ́ ọba kò sí ọlọ́run ọba míì láyé ibù míì tó jẹ́ ọlọ́run ọba kìsì pé ọlọ́run ọba kan bẹ tó náà dálé ayé tiẹ̀ tó dínà Buhari ní rúlu wa ní Nàìjíríà ní aláwọ̀ tó rúlu wa ní tó wà lóẹ̀kọ́ ni ọlọ́run ọba yìí kò sí ọlọ́run ọba bíbi tó náà tó wá dá sẹ́mà kan àbí ilẹ̀ kan nígbò míì kò sí subhanahu wa ta'ala ó di ìdíje alùlùláyà àndáàdàn àndáàdàn ni ó ní dàn yẹn di yẹn ọlọ́run ni ma ṣe Allah wa ṣe ta ìpínlọ̀ bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ ní ah wẹ́yà kí n kọlẹ̀ àkàjẹ́ àmì ní dàmìlá ó bá sọ mídìí kejì ọlọ́ọ̀bá ni ma ṣe Allah wa àgà ọlọ́ọ̀bá ni kìbá sẹ́yìn kìbí fẹ́ o kìbí fẹ́ o ìpínlọ̀ bá sẹ́ni ọ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ ma ṣe Allah zọlọ̀ bá ọlọ́ọ̀ni ànábì èsì ìfẹ́ ìkẹ́ lóòótọ́ tí máa tẹ̀lé lóòótọ́ nífẹ̀ ìjọ tí ọmọ rẹ̀ Zainab ọmọ tí Zainab bí wọ́n kúrò òmáàmà ọmọ yẹn ń sa rẹ̀ ọmọ yẹn ń sa rẹ̀ ọba rí kó ọmọ yẹn fẹ́ máa pàpà kú wọ́n lè kí sóbi ìsìlẹ̀ wà nílé ọkọ rẹ̀ àbí wa ni àyẹ̀kọ́ fún Zainab kó lè sùúrù ọlọ́wọ́n gbẹ̀mí ọmọ yẹn dáwà ó sàn kí wọ́n bọ̀ wọ́n dáwà lọ́wọ́ kò ní lórí jẹ́bù ó wà lẹ́bí ìráyè lọ́wọ́ ìdí kọ̀ọ̀kú bí wọ́n ṣe kú nìyí alẹ́bí ìfẹ́ kọ́mọ yẹn kú àfẹ́ àmọ́ sí ẹbí ọ̀sẹ̀ rẹ̀ ó àrùn bí alẹ́bí ìfẹ́ yọ kí ni límìtẹ̀ subhanahu wa ta'ala ó di yé wa pàpàlẹ́pà ànífẹ́ ànẹ́bí o ní wàá mú wa tó bẹ́ẹ̀ àrà ọ̀ ó ní límìtì ó di yé wa eléyìí ní kálùsùn náà ọ̀jọ̀mọ́ àwọn wí ọlọ́mọdé àfọ̀nà ìwọ náà wà lálùbẹ́ àdúrà má bá náà عارف علينا قدوا ما يعني صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته